ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú wo ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú tó tá a sókè tó yí dóborí bọ́bá ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù aráyé bá ṣiṣẹ́ ìpè tán. tó yí dóborí ṣebí bọ́ba yóò rí i kedere báyìí lọ́ba ọ̀run wò ó ìwọ tó ṣèkà tán tó tẹsẹ̀ mọ́rìn tó rò pé nìkan ò rí ọ Elédùmarè ọba òkè kedere báyìí ló rí ọ kò sì síbi tó sá lọ tí kì í ṣe abẹ́ òrùlé ọlọ́run ló wà mò ń bọ̀. wọ́n á tún máa ní pẹ́ jalè jáǹjẹ sanra Olódùmarè ó máa fi àkọ́kọ́ jẹ dá ènìyàn ló sọra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ ẹ máa wí pọ̀lẹ ènìyàn mọ̀lẹ. ìṣẹ̀lẹ̀ ńlá rèé ìṣẹ̀lẹ̀ ńlá ètò ètò níṣẹ̀lẹ̀ ńlá lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ẹ̀kẹ́ sálára ẹ̀kẹ́ sàjẹrò ẹ̀kẹ́ sáwà ọ̀rọ̀gbọ́n àga ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ètò kan ètò kan ètò tí ń mú ìṣẹ̀lẹ̀ ńlá wá sétí gbọ́ yín ètò tí ó jẹ́ pé ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ téèyàn ò bá fojú ara ẹ̀ rí yóò pé láéláyé kò pọ́síbù gbogbo òyìnbó ni ó sọ a ní báwo lo ilé eléyìí ṣe lè pọ́síbù láéláé ètò tí ń mú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ìṣàlẹ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́bì ìṣẹ̀lẹ̀ tó kọjá làákàyè ọmọ ẹ̀dá ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán ẹ gbọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́ẹ̀kí àtọ́jẹ̀ gbádùn ètò ìṣẹ̀lẹ̀ ńlá tòní ṣé mo sọ fún wa tẹ́lẹ̀ pé bí mi bá ti ń rí kókókòkòkò kókò dìmú lórí ọ̀rọ̀ Timothy Adégòkè àti Abdulrahman Adédoyin Adégòkè ń máa wá gbé sọ fún yín torí pé gbélégbá làwà ìṣẹ̀lẹ̀ ńlá náà lẹ fẹ́ wò yìí ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ tó gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ tó le gidi gan èmi ò mọ̀ wípé ojú ogun láyé àfìgbà tí mo dáyé tán ni mo tó ń rí i pé ojú ogun láyé o àtìgbà ewé kékeré mi báyìí ni mbà ti múra sílẹ̀ tí mbà ti máa tètè ra ọkọ́ ìbọn àti àdá ibo ni mbà kọjá sí ilé ọ̀tá mi ni ilé àwọn tó fẹ́ gbógun tì mí ilé àwọn tó ṣẹ̀ wá gbógun tì mí gba mo dàgbà tán ni mbà kọjá sí tí mbà rè bá wọn jà àmọ́ mi ò tètè mọ̀ ojú ogun láyé o Michael Adé bá ń gbé síbẹ̀ mò ń bọ̀. jogun láyé o bá má ti múra sílẹ̀ bá ti gba ìwé ni bá má ti múra sílẹ̀ bá wá ìbọn àdá àti ọkọ̀ bá rẹ̀kọ̀ àtọ́ta bá rà bọ́ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjàun tí ń bá nílé ẹni gbógun má fi bẹ́ẹ̀ ṣe bùdó ìjà bàbá ò dákun dábọ̀ kọ́tà ọ̀wá ò láyé Elédùmarè dọ́wọ́ rẹ̀ o má jẹ́ kọ́ta yọ mí o. tó olódùmarè ọba òkè ayé wa mà dánwò ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ olódùmarè ọba tó dá mi ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo òun ló fi sọ́mọ̀ ṣe ṣaṣọ bora bí aṣọ òun ló wà lókè sánmọ̀ keje tí àṣẹ rẹ̀ sì múlẹ̀ nílẹ̀ keje ẹnìkan tó tó ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́hùn mùsùlùmí á ní àlùgàníyù ọlọ́rọ̀ lọ́lọ́hùn ẹ̀ríjọ́ tí ti ń fún wa lójú méjì etí méjì ẹsẹ̀ méjì ọwọ́ méjì kò tán níbi ọlọ́run kò sí kò sì ní ní kí wọ́n rèé yọ tòkú wá kóun fi kún un rárá o kò sọ́mọ kan tí wọ́n bí yàtọ̀ fún tí ojú rẹ̀ ó bà tiẹ̀ tó lé pàápàá àwọn kan wà gbogbo ojú lára wọn gbogbo ara wọn ní ṣe kìkì ojú torí púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ni olówó wo ló lè ti máa lówó bọ̀ ẹ̀bọ̀dún ayé ti ń jáyé <laughs> kò tán lọ́wọ́ rẹ̀ rí kò sì ní tán láéláé ọlọ́run ẹlẹ́dàá mo dúpẹ́ bó ti dá mi òun lọ́bọ̀ ẹ̀mí òun ló ń fúnni lẹ́mìí kéèyàn ó lẹ́mìí kó pẹ́ láyé kéèyàn ó lẹ́mìí kó lò díẹ̀ kéèyàn ó lẹ́mìí kó gùn ẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run ẹlẹ́dàá ọlọ́run yìí náà ló yẹ ká dúró tí òun ló yẹ ká máa nígbàgbọ́ sí òun ló yẹ ká máa sìn gbogbo gbà ká sì máa dúpẹ́ fún ayé ò tí ì torí tèmi ti ẹ gbé dígà wọn ò tí ì torí tèmi ti ẹ gbé ṣọ́fẹ̀ wọn ò tí ì kéde pé lágbájá jáde láyé eléyìí tọ́pẹ́ tọ́lọ́dọ̀ lọ́hùn o má torí rẹ̀ pokùnso ṣáìrí jẹ àrímu ó fẹ́ ẹ̀rí jẹ rímu náà elédùà kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé ó sì ń fún mi lẹ́mìí ó sì jẹ́ máa ṣẹ̀mí lórí ilẹ̀ kò dúpẹ́ o mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri ayé gbogbo kọ́mẹ́ǹtì yín ni mò ń kà gbogbo àdúrà tẹ̀ fi ránṣẹ́ sí mi ni mò ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ orí fún mi ti dáadáa àdápadà ẹ̀ àtẹ̀yìn àtàwọn èso tó jáde lára yín ọlọ́run ó fún àwọn náà gbogbo ibi táwọn ọmọ yín bá ń dé náà ni wọ́n máa rá láàánú gbogbo ibi táwọn ọmọ yín bá ń dé ẹni nífẹ̀ẹ́ sí ni wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ tí nífẹ̀ẹ́ mi mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹ̀mí tí ń bá mi wo àwọn iṣẹ́ tá à ń ṣe ránṣẹ́ nínú ṣánẹ́ẹ̀lì wa yìí mo wá bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ má jẹ́ ó jẹ́ṣẹ́ tèmi nìkan lẹ́ẹ̀ máa wò ṣé ẹ rí gbogbo àwọn òròyìn tá à ń ṣe àtọ́júmọ́ aláyọ̀ ètò kan ní tó jẹ́ pé àwọn nǹkan tẹ́ ẹ̀ lè gbọ́ lẹ́nu tèmi lẹ́ẹ̀tún wò ń bẹ̀ torí pé channel wa ẹ̀yin náà lẹ́kún fún lóye CNN ilẹ̀ Nàìjíríà <laughs> wọ́n ti ní BGI TV wọ́n ní CNN Nàìjíríà ni a sì ní lágbára Ọlọ́run a ní disappoint yín bí àṣẹ olóyìnbó ohun tí ó bì yín nínú tí ó bà yín nínú jẹ́ Elédùmarè ò ní jẹ́ kẹ́ nínú channel wa gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo rí kọ́mẹ̀ntì yín ẹ tún káàbọ̀ sórí ètò ìṣẹ̀lẹ̀ ńlá tòní tó ọ̀rọ̀ lórí Timothy Adégòkè àti Abdulrahman Adédoyin Adégòkè òun náà la mà tó wà o ẹ máa jẹ́ ẹ máa pe Abdulrahman ní Adédoyin kí n sì máa fi Timothy kí n máa pè òun ní Timothy Adégòkè Adégòkè ti Timothy ni ká máa pè Adédoyin tiẹ̀ ká dúró lórí Adédoyin ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá ẹ̀ ń pè síra wọn rárá nítorí pé àwọn méjèèjì náà ni wọ́n jẹ́ Adégòkè Timothy ń jẹ́ Adégòkè Adédoyin Abrahamu Adédoyin òun náà ń jẹ́ Adédoyin Adégòkè ẹ̀rí korúkọ wá papọ̀ Adégòkè hospital ilé hòtẹ́ẹ̀lì Adégòkè òní Timothy Adégòkè kú sí <laughs> ẹ̀rí gbọ́dọ̀ ó ti gbára wọn tó kí n tó máa bẹ́ẹ̀ tó tò ní lọ ẹ̀yin tó jẹ́ pé ẹ kàn ń wá ẹ wá bá wa wo ṣánẹ́ẹ̀lì wa ẹ ń wo iṣẹ́ tá ń ṣe ń ẹ sì padà ẹ ṣekú dára wa lónìí ẹ wòjọ́ mo ti ń pariwo kẹ́ ẹ subscribe ẹlòmíà kọ̀wá kọ̀wá wà dẹ̀ lọ ẹ mọ̀ pé ṣẹ́ làwa náà ń ṣe láti lọ gbá research ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá lórí Facebook ṣe ẹ ti follow wa Facebook page wa aláwìyá ẹ gbàgede mọ̀ with aláwìyá adébáyọ̀ ẹ̀yin tẹ̀ ń wò wá látòrí Instagram Instagram channel wa òun náà ni gbàgede mọ̀ underscore twenty two àwọn àyè méjèèjì ǹjẹ́ yìí fọ́lò wa rí náà ẹ̀kanṣo náà tẹ bá ti tẹ fọ́lò ẹ ti tẹ̀lé wa nù ó dẹ̀ yìí tẹ wá wà lórí YouTube ńkọ́ látijọ́ tá a ti ń pariwo yìí ẹ ti tó darapọ̀ mọ́ wa ẹ ṣe sọ ẹ wo ibi tán kọ subscribers kẹ́yìn náà bá wa tẹ̀ kẹ́ ẹ kú dára wa tán gan bẹ́ẹ̀ náà ni táyé ní subscribe kẹ́hìndé wà lẹ́gbẹ̀ẹ́ kí ni kẹ́hìndé òun náà ni aago ìránnilétí aago alamí tá à ń pè ní notification bell ẹ bá wa tẹ aago yìí tẹ́ ẹ bá ti tẹ̀ gbogbo ìgbà tẹ́ ẹ bá ti tá a bá ti ń ṣètò sínú ṣánẹ́ẹ̀lì wa yìí ni wọ́n máa wá gbé alamí fún yín pé nínú BGI TV tó nífẹ̀ẹ́ sí o ètò kan tó ti wọlé ńbẹ̀ kó lọ́ọ́ wò bẹ́ẹ̀ tí wàá máa rí alamí yẹn ni pé nígbà tẹ́ bá tẹ aago yẹn ẹ rí àwọn nǹkan kan tí ó yọ sí yín all ẹ tí ó kọ all ann ìyẹn ni pé a lí àti lí charity bá ti tẹ̀ yẹn ó ti tán gbogbo ìgbà tá a bá ti ń ṣètò lẹ́ẹ̀máa rí wò kedere bóyá mo wá pín lórí whatsapp lọ́dọ̀ tí yín àbí mi ò pín débẹ̀ ẹ̀yin ò rí wò wọ́n fún yín lálàmí ó yá ní wìtìwìtì ẹ máa bá buwọ́ lù ú facebook ni instagram ni àbí youtube ó yẹ máa bá ń buwọ́ lù ú ká lè jọ dìkan náà ẹ̀jẹ̀ á gbé ètò tòní ẹ̀jẹ̀ á gbé ọkọ̀ ojú omi ẹ̀ sí ojú àgbàmì kájọ túkọ̀ tòní ẹ̀jẹ̀ kájọ gbé agbádá rẹ̀ sí orí iná ẹ̀jẹ̀ àjọ sí oúnjẹ tòní ó dá mi lójú pé oúnjẹ aládìídùn ló jẹ́ náà ó jẹ́ ó sì dá mi lójú pé èbúté ayọ̀ òun náà lọkọ̀ náà gbé wa dé lónìí lánàá mo gbé àwọn òròyìn ayọ̀ kan síta ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn ẹ padà lọ wò ó mo sì fi àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ mo fi síta pàápàá jùlọ bí wọ́n ti fẹ́ gbé gbadé tí ń ṣe ẹ̀gbọ́n fún Timothy Adégòkè ẹ̀gbọ́n Timothy Adégòkè ti ń jẹ́ gbadé wọ́n gbìyànjú láti jí gbé àwọn kọ́kànkan déédéé lọ sí èrúwà arákùnrin ìfẹ́ lọ ra nǹkan ni níbi déédé aago mẹ́sàn-án kọjá ní alẹ́ ọjọ́ Monday alẹ́ eh, alẹ́ ọjọ́ sátidé ló fẹ́ lọ ra nǹkan bó ti gbọ́kadà rẹ̀ tó páàkì báyìí làwọn náà páàkì mọ́tò sí lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ń kọ̀ máa ń di ẹ̀kọ́ yá wọlé ẹ́ńtà eh, ó kú èrè wọn pé ẹ́ńtà fọ̀ wuyẹ̀ ẹ́ńtà torí ń wọlé sí bo bó ti gbógun ta nìyí ọlọ́run ló ní kó jẹ́ni tí ó gbọ́n ló gbọ́n lẹ́yìn tó sì ṣáàpù wọn bá ti gbé lọ o ariwo wọn gbé lọ làbá tún máa gbọ́ báyìí tá a bá sì ṣọ́ra ibẹ̀ lẹ́jọ́ ò bá kú sí nítorí pé principal eh, complainant ò ní gbàdéjẹ́ nínú kéèsì yìí àwọn prosecuting counsel tá a mọ̀ àwọn tí wọ́n ẹnu táwọn ní ni pé àwọn represent ìjọba ni àwọn defence counsel ti Tadédoyin àwọn ti prepare gidi tààrà gbogbo ọ̀nà ni wọ́n sì ń gbà láti rí i pé àwọn dojú ẹjọ́ ìbolẹ̀ ṣùgbọ́n lọ́hùn ò ní fún wọn ṣe àná la ṣe léyìí fún wa ẹ lọ́ọ́ wo ẹ̀yin tẹ́ ẹ bá ti wò ó ẹ ṣáwo táìtù ẹ̀ wà ń bẹ̀ very good news on Adedoyin's case on Adegoke's case Timothy Adegoke ó dà pé táìtù tí mo fún náà nù ó ní current one before eléyìí lẹ́nìí àwọn nǹkan kan tún ti ṣẹlẹ̀ tí mo fẹ́ ká gbọ́ ẹ rí pé ọ̀rọ̀ autopsy or no autopsy ń ṣẹlẹ̀ tí arújú kan arújú kan ń ṣẹlẹ̀ tí ìrújú kan ń ṣẹlẹ̀ láàrin ẹ̀ a gbọ́ pé a gbọ́ pé a gbọ́ pé a gbọ́ ni wípé wọ́n lu nǹkan mọ́ Timothy lórí wọ́n fi nǹkan fọ́ lórí ni tí wọ́n fi pa á a sọ ọ̀rọ̀ yìí ilé ẹjọ́ yóò ti ṣù ta ti gbọ́ ìpín ta ti gbọ́ rìsọ́ọ̀tì míì wípé rìsọ́ọ̀tì autopsy o tó jáde o wọ́n sọ pé ìfun Timothy ti jẹra, stress dẹ̀ ló pa Timothy àwọn ò wá lè establish irú stress wo torí pé intestine ẹ̀ ti jẹra ìfun ẹ̀ ti jẹra. <laughs> Ah! tẹ́ ẹ bá wo ìròyìn yẹn dáadáa ẹ rí i pé wọn ò kọ ṣọ́ọ̀ṣì tí ròyìn yẹn ti wá sí ìròyìn yẹn jáde láti fi kàńtà rìsọ́ọ̀tì táwọn èèyàn ń preempt because preempting ni kì í ṣe pé ẹnikẹ́ni iléeṣẹ́ olófin kan ó tí ì ka rìpọ́ọ̀tù yẹn jáde àmọ́ jẹ́ nǹkan tó ti wà ń ta the real original autopsy ó wà ń ta lọ́wọ́ àwọn tí wọ́n súnmọ́ kéèsì yẹn gbogbogbò nígbà tí wọ́n ṣe autopsy yẹn àwọn kan wà ń bẹ̀ tí wọ́n present ló ṣe jẹ́ pé èmi máa ń nífẹ̀ẹ́ sí i kí n máa gbọ́rọ̀ direct lẹ́nu Oríyọmí Hamzat ìdí rèé o ẹnìkan tó jẹ́ ká mọ̀ pa kéèsì yìí tó bá wa polongo ẹ̀ sáyé Oríyọmí Hamzat ní gbogbo ìgbà tí n bá dẹ̀ ń ṣe program yìí mo máa ń gbóṣùbà fún un nítorí pé òun ló ń jẹ́ ká mọ ibi tọ́rọ̀ ń lọ èmi náà dẹ̀ ń tẹ̀lé mi ò ń kọjá ẹsẹ̀ tó bá gbé torí òun súnmọ́ wọn ju èmi lọ òun rí ó rọrùn ju ju èmi lọ ìwọ̀nba lè mí rí ṣùgbọ́n òun rí fúùlù èyí ti fẹ́ rújú ń gbọ́ lẹ́nu rẹ̀ yóò sọ ẹ̀ máa mọ̀ pé mo correct nígbà tí wọ́n lọ wú òkú Timothy jáde kódà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí Oríyọmí Hamzat bá wọn bẹ̀rẹ̀ ẹ̀ torí pé òun gan ló pariwo síta ló jẹ́ káyé mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ òun gangan ni Gbadé tí ń ṣe ẹ̀gbọ́n Timothy olólọ́ba ok ní ọjọ́ tí wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ autopsy lórí Timothy Adégòkè ẹnìkan wà ń bẹ̀ tí ń ṣe Oríyọmí Hamzat Gbadé tí ń ṣe ẹ̀gbọ́n Timothy Adégòkè ó wà ń bẹ̀ pathologist Adédoyin Abdulrahman ó wà ń bẹ̀ pathologist tí ẹbí eh, Timothy lọ gbà ìyẹn náà wà ń bẹ̀ bákan náà ni representative àwọn ọlọ́pàá ìyẹn náà wà ń bẹ̀ tí wọ́n fi gbé òkú Timothy dé ṣùgbọ́n nígbà tó kú kan bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n gba Timothy láyè wọ́n gba gbadé láyè tí ń ṣe ẹ̀gbọ́n Timothy wọ́n gbà láyè kó dúró wọ́n lé àwọn Oríyọmí jáde according to Oríyọmí wọ́n lè jáde àtàwọn míì bẹ́ẹ̀ ṣùgbọ́n pathologist àwọn méjèèjì àtẹni tó fẹ̀sùn kàn àtẹni tó lẹ̀sùn àwọn méjèèjì wọ́n wà gba tiẹ̀ àti gbadé tí ń ṣe ẹ̀gbọ́n Timothy wọ́n tiẹ̀ ní níjọ́ náà wọ́n sọ pé kó lọ kí Timothy lọ àdẹ kí gbadé lọ identify òkú àbúrò ẹ̀ pé ṣóun ni ìyẹn identify ẹ̀ ó lóun lè gbé wá òun náà ni bó tiẹ̀ ti wù kó jẹ́ pé pẹ̀lú ìbànújẹ́ tó. So, wọ́n tún ọwọ́ sí òkú yìí wò gbadé fẹ́ máa complain ẹ wo bí báyìí ẹ wo bí wọ́n ní wọ́n sọ fún un pé ń hùn ìṣe táwọn bá wá nìyẹn jẹ́ káwọn ṣiṣẹ́ àwọn lélẹ́yìí tó fi hàn wá pé inter ń sọ lórí ọ̀rọ̀ yìí lórí bíbáwo ni wọ́n ṣe ṣe Timothy sí ó ń dòótọ́ bọ̀ ẹni bá fọwọ́ rọrí kú ṣé í máa lẹ́jẹ̀ lára ni ẹni bá kú pẹ̀lú stress ṣẹ́jẹ̀ máa ń wà nù matras tó fi sùn ni kí ló dé tí Esther lọ sùn matras tí Adédoyin fi sùn tí Timothy lọ fi sùn kí ló dé tí Esther lọ fi sùn Esther ní ìkan lára àwọn receptionist tó wà ní hòtẹ́ẹ̀lì Adédoyin kí ló dé tí ẹ̀jẹ̀ fi wà lára Timothy kí ló dé tí ẹ̀jẹ̀ fi wà nínú aṣọ òtẹ́ẹ̀lì tí wọ́n fi wé Timothy tó bá jẹ́ lódodo ni Timothy fọwọ́ rọrí kú according to their own postmortem ẹ gbọ́ àṣírí postmortem tẹ́ ẹ gbọ́ rìsọ́ọ̀tì ẹ̀ ẹ gbọ́ gbogbo tú táwọn gbogbo tú tí wọ́n ti pa lórí kí wọ́n lè fẹjọ́ ṣègbè ṣùgbọ́n tíjọba ò gbà ẹ ṣàṣe sùúrù ètò yìí níta wá gbé sọ fún yín lónìí nì kẹ́ ẹ lè mọ àwọn àṣírí tó tú tó tú tó tú ó lẹ́sẹ̀ rí táìtù tà kọ́ pé àti àti lọ́ọ̀yà Adédoyin àti pathologist ẹ̀ àwọn méjèèjì ti kàbùkù àbùkù olóròǹbó gan ló kàn wọ́n o wọ́n parí autopsy lálẹ́ ẹjọ́ yẹn ó yẹ kó jáde àmọ́ kò jáde nígbà tó jáde tán pathologist Timothy àti pathologist Adédoyin wọ́n buwọ́ lù ú wọ́n parí ẹ̀ wọ́n sì gbé fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá gbé kọ́pì wà ní Òṣogbo kọ́pì wà ọ̀ríjínà wà l'Àbújá torí Àbújá ni wọ́n ti ṣọ́tọ̀ sí. based on this result tí àwọn ọlọ́pàá rí lẹ́ṣẹ̀ rí tó fi jẹ́ pé ìgbà tí result dé ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ declare ọmọ abdulrahman tí í ṣe abdulrahim adédọyìn lẹ́ṣẹ̀ṣẹ̀ rí tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ wá mú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ declare as wanted nígbà tọ́lọ́pàá wà convinced tí wọ́n rí result tí pathologist fún wọn làwọn ọlọ́pàá ṣe wò pé definitely this is a murder case and that was why tí wọ́n fi kùnà láti fi Adédoyin sílẹ̀ because they were convinced that this man has case to answer bí ìtàsọ̀ lánàá ọdún àti rí nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́mi ò mọye tí wọ́n fún tó fi descend so low láti máa defend àwọn ẹni kò sẹ́ni tó confam kò sẹ́ni tó sọ wípé Adédoyin ó jẹ̀bi àbómọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tá à ń sọ ni pé gbogbo ọ̀nà lẹ́jọ́ yìí fi point towards him mo sọ lánàá bí mo dẹ̀ fẹ́ mi ẹ̀ ẹ̀ mo fìdí ẹ̀ múlẹ̀ and i'm stand to be corrected mo ní gbogbo kọ́mẹ̀ntì tí mo kà mi ò rí kẹ́nikẹ́ni correct mi lórí ibẹ̀ yẹn pé irọ́ ló ń pa bóyá kọ́ kàńtà mi the owner of this property tí tẹ́ni tá à ń sọ yìí kú sí Adédoyin ni the owner òun ló ní definitely Adédoyin can never be free on a good day on a neutral ground he can never be free until tó bá parí investigation until tí court of law bá discharge and acquitted he can never be free and ẹni tó bá pè ní criminal ó rí sọ because he's the owner of that property and mark you we can call him we can kò lè convince wa wípé òun ò gbọ́ nípa ikú ọ̀gbẹ́ni yẹn kó tó di pọ́n sí ìdí ni pé gbàrà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tó bá jókú naturally ní lóòótọ́ gbàrà tí nǹkan yẹn ṣẹlẹ̀ the first person tí wọ́n máa kọ́ pé òun lẹni tó ní hòtẹ́ẹ̀lì wọn lè ní confidence láti lọ sin ọmọkùnrin yẹn láì ṣèpàdé Doyin gbọ́ kódà kọ́ ọmọ ẹ̀ gbọ́ ọmọ ẹ̀ ò lè dá pàṣẹ pé ẹgbẹ́ kẹ lọ sí ọmọ àpè bàbá ẹ̀ bàbá mi kan báyìí báyìí ló ṣẹlẹ̀ lótẹ́ọ̀ on a normal ground ká ní kò sí nǹkan tó fẹ́ lò fún tí ò sí tó fẹ́ fi ṣe bàbá yẹn á pe iléeṣẹ́ ọlọ́pàá ẹni tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni àpèlé iṣẹ́ ọlọ́pàá lọ́tẹ̀lì mi o níbi bàbá yo nǹkan bàbá ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ sí kí ni ká ṣe. But for him to claim ignorance on this case irọ́ ni is never an ignorant is never an innocent ibi táwọn ọ̀rọ̀ yẹn ti so mọ́ Adédoyin lẹ́sẹ̀ nìyí tẹ́nìkan wá jáde tí wọ́n á sọ pé má sọ pé owó ẹ̀jẹ̀ ló ní mo tún sì dúró lórí ẹ̀ kìí ṣe ewé ẹ̀jẹ̀ lẹ́ni tó sọ kábàkàbà tó bá lẹ́nu mi ò mọ iye fún tó ba image ara ẹ̀ jẹ́ I don't know how much you were paid. bọ́dẹ̀ jọ ń ṣoògùn ẹ̀ ní kákú mọ̀ bóyá ó ní nǹkan pòun náà nú ẹ̀ no one knows I have never seen Adédoyin once mi ò mọ fámìlì Matthew rí ẹ̀ Timothy mi ò mọ fámìlì ẹ̀ rí kódà dì sí owó tẹ̀yìn èèyàn dá gan a sì ń ro a sì ń plan ìjọ tá a máa lọ ni tá a máa lọ gbowó ẹ̀ fún ó ti wà ní àkáǹtì a máa ń san sí kódà Oríyọmí Hamzat ti wà wíyà pàápàá kókàn dákàǹtì obìnrin yẹn ká transfer ẹ̀ sí ká dẹ̀ débẹ̀ lọ record kẹ́yìn ayé lè mọ̀ pé àti gbowó ẹ̀ fún o owó ti wà lọ́wọ́ ẹ̀ o ẹni tẹ́ bá dẹ̀ sì fẹ́ bá wa dá sọ̀rọ̀ owó yẹn you are free torí kò tí ì péye tá a fẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa dá sí i account details wa ẹ bá wo lójú lójú ràn ẹ bá wa dá sí fẹ́ni bá sì ní interest because ó wà wá ní orúkọ BGI TV àti gbogbo ọmọ Yorùbá káàkiri ayé tán ti bá wa dá sí ó wà wá káwa ṣe nǹkan gbòógì fóbìnrin yẹn gbogbo táwọn èèyàn sì ń fún látijọ́ yìí owó tó jẹ́ kó lè nà tán within tickle of an eye ni àwa fẹ́ gbowó tó lórúkọ lọ síbẹ̀ ká fún ká transfer ẹ̀sà kan tẹ̀ kó wà ń bẹ̀ madam kí lẹ fẹ́ fi ṣe ẹ̀ṣẹ̀ dá business báyìí báyìí lẹ̀ ẹ jókòó tì pẹ̀lú màmá kẹ́ máa tọ́jú wọn àtàwọn ọmọ tádédoyin táyẹ̀yìn timothy bílẹ̀ kẹ́ máa fi tọ́jú tá a fẹ́ ṣe nìyẹn ó dẹ̀ ti tó ti wà tó ti ń wà lákàntì bí tá à ń sọ sí ó ti lórúkọ dáadáa àdẹ̀jẹ́ kétí amsat di sí ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti pè kì í ṣowó tèmi gbọ́dọ̀ ná mo ti pa amsat pé báyìí báyìí báyìí wà lẹ́ o a fẹ́ lọ gbé fún o àtijọ́ plan ẹ̀ sọ ẹ má wọrí láìpẹ́ rí wa ó lè jọ ṣú ó lè jọ sẹ́ẹ̀ tó ń bọ̀ ó lè jọ tó máa tẹ̀lé ó lè jẹ́ new year bẹ̀tà ń lọ bẹ̀ láìpẹ́ yìí à ń lọ bẹ̀ ó lè jẹ́ january first la máa fi happy new year fún no one knows. back to our discussion ẹni tó ń vindicate àlejò yìí èmi fẹ́ kó o jókòó kó o mọ òfin tó o mọ̀ kó o dẹ̀ gbọ́ nǹkan tó o gbọ́ ní sétí kó o tó máa sọ kábàkàbà tó bá ẹ lẹ́nu because kábàkàbà ni mo rí sí. Si bó o bá gbọ́n ju gbogbo ayé lọ o ò lè gbọ́n tẹ́ni tó wà ńbẹ̀ yorùbá ní kò ń kan ni ju ẹbí mi ló bí lọ ju ọmọ ìyá mi ló bí lọ kò ń kọ́yàn jù bẹ́ẹ̀ lọ ẹni tó ní kéèsì tó súnmọ́ bíi pátá ló ń sọ̀rọ̀ táwa ń gbọ́n tó ń sọ ìwọ tó jìnnà sí wọn bíi bíi sọmọ jìnnà sílẹ̀ ìwà jókòó nù stúdíò ẹ òkó máìkì wèrè bẹnu òun sọ̀sọ̀kúsọ tó bá ẹ lẹ́nu òun fi díkéètì ẹ̀ sọ ẹjọ́ gbowó ni jẹ́jọ́ náwó ni èló ni wọ́n fún ẹ kó fi tún ìmẹ̀jì ẹ̀ ṣe ṣé náà lè ṣàdúrà kó kan ẹ tó bá dọmọ ìyá ẹ òní Timothy ṣé ìwà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ will you be talking like that tí Timothy bá lọ jẹ́ breadwinner lẹ́yìn tí ayé gbà bẹ́ẹ̀ lójijì ṣé inú á dùn sí you should be warned ẹ jẹ́ máa bọ́rọ̀ tó dúbọ̀ lẹ́yìn tí wọ́n ti submit postmortem rìsọ́ọ̀tì autopsy fún ọlọ́pàá ọlọ́pàá rí tó wọ́n báṣẹ wọn lọ wọ́n mọ̀ pé yes this is a real capital offence wọ́n dẹ̀ gbé fáìlì wọn bẹ̀rẹ̀ sí ní ṣe investigation in the course of their investigation wọ́n indict ọmọ Adédoyin tí í ṣe Abdulrahim wọ́n dẹ̀ declare wanted in fact wọ́n involve immigration anywhere tẹ́ ẹ bá ti rí ẹ sá arrest ẹ and you repatriate him back to Nigeria where whichever country tó bá lọ ayé àwa jáde láìpẹ́ àìmọye nǹkan míì ta tó gbọ́ ara investigation wọn ni ti Esther ta gbọ́ lánàá kóun ló lọ dáná sun matras àgbọ́ tẹ́lẹ̀ and the matras was soaked for blood ẹjọ́ sẹ́ni tó fọwọ́ rọrí kú ń po ẹ̀jẹ̀ ni sẹ́ni tó fọwọ́ rọrí kú máa ń po ẹ̀jẹ̀ ni ṣẹ́ni tí stress mú tó fi kú tó máa ń pọ ẹ̀jẹ̀ ni lókè tó bá máa wá pọ ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ wá wà ní gbogbo ara ẹ̀jẹ̀ wà nítọ́ wà gbogbo ẹ̀ kiri this guy struggled till he died àwọn tó dìímú ló dìímú gbà tí wọ́n pa tán wọ́n dìímú tó jà pọ̀npà bí ìgbà pé èèyàn pẹran kalẹ̀ tó wá ń jà rànpàrànpà bẹ́ẹ̀ lẹ́jẹ̀ ṣe fọ́n ká sára Timothy káàkiri mo sá ti send pictures ẹ̀yìn kan ọdún ẹ̀yìn kan bí mílíọ̀nù kì í send pictures ìyẹn má bínú mi ti ráyè jókòó ní sẹ́ǹdẹ̀bẹ̀ lẹ́ni mo promise yín ẹ tó bá fẹ́ wò ó máa sẹ́ǹdẹ̀ sí kílẹ̀ tó ṣù ẹ sáfọkàn balẹ̀ tó bá dẹ̀ já àárọ̀ la náà ni màá make sure pé mo sẹ́ǹdẹ̀ sí yín kẹ́yìn náà wo tá à ń sọ tá à ń pariwo lé lórí Oríyọmí sọ ọ́ di má fisikali ó rí òkú yẹn gangan picture làwa rí òun fojú rí báyìí òun fojú rí báyìí so ọlọ́pàá ń báṣẹ́ wọn lọ kò pẹ́ kò jìnnà Oríyọmí jáde ó gbọ́ int ó wá jáde ó sọ ntóhùn rí lórí postmortem yẹn èmi náà jáde mo sọ ntí mo gbọ́ nípa ntèmi gbọ́ Oríyọmí sọ ntóhùn rí èmi sọ ntèmi gbọ́ lórí postmortem yẹn lórí autopsy report due to this nígbà tó rí pé in tó wà nínú autopsy yẹn ò bò mọ́ ó dẹ̀ ti ń di tó fẹ́ implicate àwọn they stood up ọ̀rọ̀ yìí ò lè kọ́ṣẹ́ rí lọ́yà legal practitioners ẹ tó sọ pé lawyers are liars ṣé kò fẹ́ rí sọ because ibi tó bá ti lọ ṣe training tó ti lọ sí law school wọ́n ti máa kọ́ ẹ ní gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìnyẹn padà kò sí lọ́ọ̀yà kankan tọ́rọ̀ máa ń ṣojú ẹ̀ ẹjọ́ tí wọ́n bá rò fún lọ́ọ̀yà ni lọ́ọ̀yà máa ṣiṣẹ́ lé lórí and they know how to twist wọ́n mọ bó ṣe máa ń twist ọ̀rọ̀ tí lọ́ọ̀yà bá bẹ tó bá rí versatile lọ́ọ̀yà tí wọ́n bá fọwọ́ mú kéèsì kan báyìí kéèsì téèyàn mọ̀ tí gbogbo ayé bá gbọ́ pé eléyìí ó máa lùsè léyìí ni lọ́ọ̀yà can win the case for you wọ́n á twist ẹ̀ gbogbo oríṣiríṣi judicial presidencies náà máa ń kà àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n ṣe dá ẹjọ́ yẹn ní court náà ń pè ní judicial presidencies òun lẹ ṣe máa rà àwọn òwe bàbàbàbàbà lọ́dọ̀ lọ́yà àwọn òwe ńláńlá yẹn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí kinní kan versus kinní kan ní court of kinní kan ó lè jẹ́ kéèsì irú similar case tó ṣẹlẹ̀ ní eighteen twenty ní California nǹkan tí lọ́yà yẹn nǹkan tí jọ́ọ̀jì yẹn dá lẹ́jọ́ rèé ìtòdẹ̀ ṣe dá lẹ́jọ́ ló pè judicial presidency òun làwọn lọ́ọ̀yà yẹn náà máa ń rì láìlè tí wọ́n máa fi ń gbé ẹjọ́ jáde lẹ́fí máa ń pè nìkan ní versatile lawyer radical lawyer ability fún wọn láti lè gba research lọ fi máa ń good àwọn àwọn nǹkan meet lọ́ọ̀yà mi máa gbé jáde báyìí case ten ìlọ́pọ̀ ẹ ti loose lọ́ọ̀yà adẹ́tùn win ẹ̀ fún yàn irú ẹ̀ ni lọ́ọ̀yà adédoyin The man is very versatile, very very cunning in nature. Mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ n tó ti ṣe so far àtàtì rí ni mo ṣe sọ̀rọ̀ yìí. Òun ó liaise pẹ̀lú pathologist Adedoyin. They they they they cook another result tí wọ́n sáré gbé jáde ńjọ́ yẹn. Òun lè fi gbọ́ that result does not come from any any um, uh, law enforcement agent it came from their desk wípé ẹ ó fọwọ́ rọ rí kódà news gan gbé wọ́n sponsor ẹ̀ ní it's a sponsored news. adédọ̀ẹ́ Timothy o ó fọwọ́ rọ rí kú ni he died of stress and all his intestines are frozen bo. result gangan original result gangan wà lọ́dọ̀ ọlọ́pàá And the funnest part is that ha, Yoruba, Yorùbá ẹ̀dá èèyàn kí ló dé ẹ̀ ṣáyé tá a wà yìí ṣáyé tá a nípẹ́ kúrò yìí ṣáyé tó jẹ́ pé maximum tó ní highest tó lè lò ká ló lo two hundred after that two hundred years what next? ó mọ̀ pé two hundred years yẹn ló máa fi decide kí ló fẹ́ lọ dé bá sàárè kí ló fẹ́ dé bá dọ̀gbẹ̀dà kíámọ̀ iná ló fẹ́ wọ̀ ní àbálùdọ̀ náà in two eh, hundred years or two hundred years yẹn ló máa fi determine ẹ wá sọ fún mi ẹni mélòó ló tó two hundred mélòó kan ló two hundred lẹ́tẹ̀ ló two hundred pé ọba wọ two hundred years Guinness Book of Record a máa gbé the oldest kìnnìkan in the world because kódà gan bí Quran ṣe sọ pàápàá seventy years ni seventy years la fún ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ètò bá ti wá jù bẹ́ẹ̀ lọ opportunity lọ́lọ́ kàn fún ẹ bonus lọ́lọ́ fún ẹ definitely láti seventy years kéèyàn máa prepare ni kéèyàn máa prepare ẹ̀yin tẹ́ wá ń ṣoògùn owó tẹ́ ń fèèyàn ṣòwò at the age of sixty five sixty seven sixty eight kí ló kù fún yín mélòó lẹ fẹ́ fi gbádùn owó ọ̀hún tẹ́ máa máa lọ jìyà ayérayé nínú sàárè àtàlùkíá ọ̀hún ṣèbáyé náà ni yorùbá lọ́mọ kì í bá pèlè yẹ kò ṣàṣọdá àìmọye tá a ti rí àìmọye tá a ti gbọ́ sẹ́yìn nílùú kanṣo náà ta wà yìí ẹ bá nílé ilé ẹnìyàn fọmọṣọ ìtàn ọdẹ kí máa ń gbàgbérú wọn wọn wá fi stigma yẹn wọn á filẹ̀ sára àwọn ọmọ wọn táwọn ọmọ wọn máa fi kú wọ́n filẹ̀ sára àwọn ọmọ wọn táwọn ọmọ wọn máa fi kú àwọn tí wọ́n ṣoògùn owó lánàá kí náà fi dà gbẹ̀ngbẹ̀yìn ẹlòmíì àkúléwe ẹlòmíì àkúlọ́dọ̀ gbogbo àwọn ọmọ tó ń ṣe yahoo kiri kò sí yahoo mọ́ irọ́ ni o oògùn owó pure ni wọ́n ń ṣe fún oògùn owó pure ìmí àṣetán á máa gbó bí ajá ìmí àṣetán á máa gbó bí ajá ìkọ́sìṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn rìkọ́dù ẹ̀ ẹnjìníà bá fi sí káwọn èèyàn wò ọmọ tó ń ṣe yahoo ni ó dẹ̀ gbó ó ń gbó bí ajá. wọ́n á ṣògùn owó ní gbọ́ ọ̀rẹ́ o ọ̀rẹ́ o kò sẹ́ni tó rí bọ̀bọ̀ yìí oníkẹ́ wà nílé o ah, kò sẹ́ni tó rí bọ̀bọ̀ yìí o gbogbo gbó gbogbo yín gbó gbogbo yín gbó ká máa lọ pa àwọn ọ̀rẹ́ ìnú yìí báyìí wàhálà ti dé wàhálà ti dé o. ẹ wo ọmọ kékeré yẹn ẹ wo ọmọ kékeré yẹn kò sí nǹkan tó ṣe oògùn owó ni àjọ̀nù bó dẹ̀ ṣe ń dà nẹ́ẹ̀tì wọn nígbà tí mo rí ọmọ yẹn tí mo wọ́n sọ fún mi pé bó ṣe ń gbòyàn lówó ẹ̀ wọlé bí ajá ṣé gbèsè ayé nì wá wá kú léwe wá kú lọ́dọ̀ èèyàn náà ṣe nǹkan yìí ṣé bọ́n làwọn bàbá wọn náà ń ṣe táàrí ṣé torí owó àbí torí kí ni ẹ má jẹ́ abópo lọ́lé olóró tó wọ́n gbé postmortem tiwa bẹ̀ gbé autopsy tí wọn wọ́n gbé jáde lọ́wọ́ ara wọn wọ́n announce ẹ̀ sáráyé àwọn èèyàn náà wọ́n wá wà confused bẹ̀tẹ̀ ọlọ́pàá dúró pẹ̀lú ẹsẹ̀ wọn méjèèjì in fact result tó wà lọ́wọ́ ọlọ́pàá result tó wà lọ́wọ́ ọlọ́pàá ǹjẹ́ mo reason tí wọ́n fi ń sáré sáré sáré pé káwọn tètè yọ Adédoyin tó fi fẹ́ yọ Adédoyin jáde compulsorily ó bẹ̀rẹ̀ géèmù yẹn láti kó ṣubú lóṣogbo nígbà kan gbé lábùjá ó ṣubú yẹn kí gbogbo ayé lè rò pé òun ò wá ókè o ní òwá dàbùjá yes lọ́ọ̀yà yẹn wá bẹ̀rẹ̀ sí ní cook ó ní diabetics ó ní eh, high blood pressure ó mọ̀ọ́mọ̀ lọ kó àwọn terminal diseases ó kó wọn jọ ó sọ fún lọ́ọ̀yà ó sọ fún George at the first first instance judge throw case out ìwòtúndẹ́lẹ́kejì ó tún padà wá ok ìyẹn grant wọn pé on earth grant kó lọ tọ́jú ààrẹ but iléeṣẹ́ ọlọ́pàá kọ̀ because they have the original autopsy they have done their work they have done their assignment ọlọ́pàá ti ṣiṣẹ́ wọn wọ́n rí i pé Adédọ́yìn can never be released can never be granted that bail whatever treatment tó fẹ́ gbà kó máa wá gbà lọ́dọ̀ àwọn torí pé ọlọ́pàá ọ̀tẹ̀ yìí yà mí lẹ́nu tí wọ́n ń ṣe yìí i'm telling you. ọlọ́pàá wọ́n gbé bribe dọ́dọ̀ wọn ọlọ́pàá dẹ́kọ̀ wọ́n láwọn ò fẹ́. kí lọ́lọ́pàá wá ṣe àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá wá padà lọ sí court torí pé wọ́n ti rí pé content of law ni wọ́n máa ṣáàjà wọn fún táwọn ọba release Adédoyin kóòtù ah, ti sọ pé kán filẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá dẹ̀ mọ̀ pé fífi Adédoyin lẹ̀ is very dangerous torí pé capital offence ni kò ń ṣe sinful offence ẹ̀sùn apààyàn ni tọ́lẹ̀ ti rí pé every point pointed at him wọ́n ní rárá àwọn náà wá gba kóòtù lọ wọ́n wá lọ sí kóòtù wọ́n wá lọ gbàyè kóòtù pé títí táwọn máa fi parí investigation àwọn lékèsì lórí Adédọ́yìn must be in custody. Mm, mm, mm, mm. Ah, ọlọ́pàá wá fi ẹ̀rí wọ́n fi sí wọ́n fi báàkì in tí wọ́n gbé lọ sí court wọ́n fi báàkì ẹ̀ the reason why Adédoyin must not be released ìgbà tàdájọ́ rí adájọ́ wò pé ẹ̀ parọ́ àfikárákùnrin sì dúró ná ìbẹ̀rẹ̀ ọlọ́pàá ti jàre ìdí nìyẹn táyé fi ń pariwo pọ́tì release Adédoyin tó sì jẹ́ pé rọ́ abdulrahman adédoyin adégòkè ó sì wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìdí tó sì fi wà bẹ́ẹ̀dọ̀ lálẹ́ rí yẹn torí pé ọlọ́pàá náà lọ kanta ó lọ kanta the stay of of uh, execution ó lọ kanta ẹ̀ ni nǹkan tọ́lọ́pàá sọ tí jọ́ọ̀jì sọ tí kóòtù sọ yẹn ọlọ́pàá náà padà lọ sí kóòtù àwọn náà lọ padà kanta ẹ̀ ìdí tí a fi gbọ́dọ̀ release ọmọkùnrin ni kò wá sí ní Tádédoyin fẹ́ lọ ṣe ń lé Oríyọmí Hamzat ó ní àwọn yàrá kan wà ń bẹ̀ tó jẹ́ pé òun nìkan ló lè wọbẹ̀ tó lè fi dojú ẹjọ́ rú yàrá yẹn ló fẹ́ sáré lọ wọ̀ ló fi fẹ́ lọ lé ṣé mọ̀ pé tó bá ń ṣiṣẹ́ yìí ẹni bá ṣe ń tán ṣe yẹn ah, ẹyin inú àpáta ni wọ́n jẹ wọn ní wẹnu àké wọ́n sì wọ́n sì gbọ̀ngbọ̀n ní tó ń jẹ yẹn wọ́n máa ń tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ní ẹni bá ṣe tó ń ṣe yẹn fódìdí èèyàn ṣòwò kì í wá ṣe pọ́n fi kì í ṣe pé wọ́n lo Timothy fi ṣoògùn owó kọ́ wọ́n fi renew ni bẹ́ẹ̀ kan lọ́dún ni wọ́n máa ń ṣe o bẹ́ẹ̀ kan lọ́dún méjì ni o wọ́n ṣùgbọ́n fi renew ni òun ti ṣe tí ó ti ṣe tipẹ́ ó fi wọ́n wá ń fi ẹ̀jẹ̀ yẹn oh God ẹ má jẹ́ aṣọ nǹkan míì so eléyìí ò ń ṣe tuntun irú wọn tó bá máa ṣe irú nǹkan yẹn máa nínú yàrá ìwọ̀ nílé wọn ìdà kò jẹ́ pé ètùtù àsìkò tó yẹ kó ṣètùtù owó yẹn ti tó tóun dẹ̀ wà ní incarceration tó lè affect ẹ tó lè affect ẹ̀mí ẹ̀ àti inú ilé ẹ̀ tó ní tó fẹ́ padà lọ kó tètè lọ ṣe àwọn náà mọ táǹdọ̀ọ̀nù yẹn máa ń jẹ ẹ̀. because I see no reason why wọ́n fi ń sáré ju pé kó sá lọ lé ilé ẹjọ́ ilé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti dè mọ́lẹ̀ kan pa two thousand eighteen lẹ́yìn yẹn lẹ́yìn yẹn wọ́n wá tún gbé àwọn ìgbésẹ̀ kan ara ìgbésẹ̀ náà ni èyí tí wọ́n ṣe fún Gbadé pé káwọn kidnap ẹ̀ ìgbésẹ̀ tí wọ́n tún gbé ni pé autopsy tiwọn tí wọ́n kùkù lọ́wọ́ ara wọn. wọ́n wá ní pathologist Adédoyin ó wá sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé owó òsì mẹ́gbà tó fẹ́ gbé rìsọ́ọ̀tì autopsy jáde ẹgbọ́rú ẹ̀rì àwọn wo ni wọ́n gbọ́ autopsy jáde àwọn wo náà àwọn wo ni wọ́n sáyẹ̀nsì tóun wá sọ pé òun ò sí mẹ́gbà tí wọ́n gbé rìsọ́ọ̀tì autopsy jáde so torí ẹ̀ òun ò ní fẹ́ belief òun ò 100% belief lórí rìsọ́ọ̀tì tó wà lọ́wọ́ ọlọ́pàá o nígbà tó olóòrí rìsọ́ọ̀tì yẹn ìwọ ṣe mọ̀ rìsọ́ọ̀tì tó wà lọ́wọ́ ọlọ́pàá when you said you are not there how do you know the result tàǹtọ̀ fún ẹ wọ́n wá mú rìsọ́ọ̀tì tọwọ́ ara wọn tó ti kú wọ́n wá submit ẹ̀ fọlọ́pàá wípé eléyìí ni original result èyí nìyẹn lẹ́ẹ̀kejì pathologist Timothy Adegoke, ìyẹn ti fẹsẹ̀ fẹ́ ìyẹn ti sá lọ tèfètèfè kò ní fẹ́ fojú sunkún ọmọ àtìyàwó kò sì ní fẹ́ kíyàwó àtọmọ fojú sunkún òun náà ṣé inú nǹkan bá bọ̀ yìí wọ́n á ti sọ gbogbo ọ̀gbẹ́ni tó o bá fẹ́ fojú sunkún àwọn ẹbí ẹ tàbí tó bẹ̀ káwọn ẹbí ẹ fojú sunkún ẹ tètè wá gbígbà otherwise àwọn apá ẹ dànù ó tètè yà sá lọ the man is nowhere to be found now ó ti sá dànù ẹni nìyẹn lẹ́ẹ̀kejì wọ́n gbé pathologist result eh, autopsy wọ́n gbé dọ́dọ̀ ọlọ́pàá láti fi kantan original tó wà lọ́wọ́ ọlọ́pàá kì wá ṣe yẹn nìkan o wọ́n tún gbé ààbò eh, èkó ẹ mọ̀ pé tágbàlagbà bá lọ tó bá tágbàlagbà bá travel ọmọdé á ní ẹ bá mi ra nǹkan bọ o tọ́lólùfẹ́ méjì tí kan nu wọn bá travel ìyàwó a máa sọ fọ́kọ pé bá mi ra nǹkan bọ̀ ọkọ náà sọ pé bá mi ra nǹkan bọ̀ tó bá jẹ́ ìyàwó ló travel ẹ̀ wọ́n wá mú ìyà káàbọ̀ ọmọ kú ilé wọ́n fi lé orí rìsọ́ọ̀tì autopsy táwọn gbé lọ fọlọ́pàá wọ́n rò pọ̀ ọlọ́pàá àgbà yẹn ni ẹ̀mọ̀ pa ọlọ́pàá kan wà ńgbà kan tí àdúpẹ́ fọlọ́run pé kì í ṣàwọn ọlọ́pàá ilé yìí tí wọ́n wà ní ìjáde kéèsì ilé ìlàbùjá àwọn kì í ṣe tó ń bá ìyà káàbọ̀ ọmọ kú ilé àìlè sọ pé ṣe kéèsì èlé nítorí pé inspector general of police náà ní interest nínú kéèsì àti pé kéèsì ti di world wide interest kéèsì ti di international case ó ti di tí gbogbo àgbáyé ti gbọ́ pa ẹ̀ bọ́lọ́pàá bá ṣe mistake ó lè yọ ń ṣẹ́ àwọn náà they are not treading the path with care wọ́n pa tọ́psì yẹn lọ pé kọ́lọ́pàá yọ ọ̀ríjínà yẹn kó kó gbàtọ́wọ́ àwọn pẹ̀lú ìyá káàbọ̀ ọmọkulé tí wọ́n fi lé lórí àti ìyá káàbọ̀ ọmọkulé o àtọ́tọ́sí o àti lọ́yà o àti pathologist o ọlọ́pàá níbẹ̀ bá dójú àwọn àgbáyé sátìmọ́lé lọ́wọ́ bá bọ́ lalákọ̀ọ́rí wọn lọ́ bá kú tẹ́ lọ́ bá kàbùkù ni wọ́n bá kàbùkù ojú bá towó ojú towó ojú tolówó wọn ò rí ọ̀nà gbégbà mọ́ ẹ mọ̀ pàjẹ́dé kì í jẹ́ ẹ̀kan kó dáwọ́ dúró àmọ́ kan ni ó jẹ gbẹ̀yìn àwọn náà ti wá lójú dáńlá sá pé ó gbọ́ gbogbo ọgbọ́n la ti ta o <laughs> gbogbo ẹ̀ fẹ́ nìbọn ní o autopsy ẹyọ kan yẹn wọ́n mọ̀ pé ó lè gbé àgbogbo àwọn dé sàárè wọ́n wá mú un lọ kọ́lọ́pàá sọ ti bí yẹn nù. No tọ́lọ́tọ́ tọ́pùsì mi bá ti wà ń bẹ̀ sí ìṣẹ́jú mélòó ló máa fi dẹjọ́ nù kó lè bákan nǹkan tó ti DPP bá ti rí autopsy yẹn tó ti jẹ́ kí wọ́n sọ pé lóòótọ́ náà kàn fà pé Timothy ó fọwọ́ rọrí kú ni kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ kóòtù máa dá ogun wọn lẹ̀ sí i wọ́n kàn lè fìyà jẹ àwọn receptionist tán lọ sí láì jẹ́ kí authority gbọ́ ó tán gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó lè jẹ́ ten ó lè jẹ́ five five years imprisonment wọ́n ṣe gbélé rí yẹn five years yẹn wọ́n pronounce ẹ̀ lójú àwọn ẹ̀dẹ́ èèyàn ni ẹnu kí adédọ́gbò ti tó lẹ́sẹ̀ tó lówó akọ̀ lọ lẹ́sẹ̀ ní lẹ́yìn ọdún kan á release àwọn ẹni yẹn wọ́n parí kéèsì yẹn síbẹ̀ ẹ̀sẹ̀ tó mọ tó ṣẹlẹ̀ ṣé ẹ̀ ti rí ìlú ẹ̀ bá wò ló tẹ́lẹ̀ bá a rí sojú rí fisikálì wọ́n gbé autopsy tí wọ́n o wọ́n gbé dé police station o làbújá wọ́n wá fìyà káàbọ̀ ọmọkú lé ọlọ́pàá láwọn kì í gbarú ẹ̀ bí ẹgbà tó wó yín àtọ́tọ́sí yín pé kódà tẹ ẹ bá pẹ́ jù á gbà yín títà tí mọ̀lẹ́ ń bí pàápàá á kú ẹ̀yìn náà mọ nọba mẹ́rẹ́ o ibẹ̀ o ní ọ̀bẹ ti bàdé olè o lọ́bẹ ti bàdé kírímínà ìtọ́ṣe yẹn gan pàápọ̀ yẹ kán àrẹ́sì wọn lé lórí ni ṣé wá rí gbogbo tí mo sọ yìí láti ilẹ̀ authenticate ẹ̀ mo fẹ́ ká lísìn sí. Si, ẹni tó máa ń ṣojú ẹ̀ gangan tó máa ń gbọ́ ti fòtẹ̀tọ̀ tí ń ṣe Oríyọmí Hamzat ìwé ká fojú ara ká fi ti ara wa gbọ́ direct látọ̀dọ̀ ẹ̀ kẹ́ ẹ̀ lísìn sí máa fi yílẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú fídíò ẹ̀ kẹ́yìn náà wò kẹ́ ẹ̀ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ jẹ́ máa fi lé ìdágbére kí máa fi lé ìṣe lọ oníyànṣẹ́ ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa wò pé náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ga o. se bá yé yìí ẹ jẹ́ ká o ẹ jẹ́ tẹ jẹ́jẹ́ bó bá rántí bó bá níkùn ba ṣèkà tó bá rántí kú gáàpù oṣù lu ayé yìí ẹni wípé ni sọ pé fi ka ànákàkà ẹ ma bẹ bi ẹni bi bi ẹni ti e kọjá ó sì ní ká máa pèsè sílẹ̀ fún ọ̀la ẹ fún àti kúrò láyé lórí wa lè má dọ̀la àmọye ẹni tí ṣó dàárọ̀ o kọ́lọ́njí wa rè o tó dẹ̀ jẹ́ pé sàárè ní tiẹ̀ kò dàárọ̀ ó di sàárè ní fún àṣẹ ẹ̀rìnrú ẹ̀rí ni bẹ́ẹ̀ kò sí tó ṣe lálẹ́ àná mọ́jú kó tó tún jọ ṣeré pa ó wo tẹ́lì kó sì tilẹ̀kùn kó lọ sùn unwanted visitor màláìka kúdé ó mẹ́mí ẹ̀ lọ wọ́n gbálẹ̀kùn títí tí wọn ò nílẹ̀kùn àfìgbà tán já mọ́ lórí nọ́mbà kó ti wúkele tí ó ti tí ó ti kú bọ́lọ́hun ni gbogbo owó tó ní lákàntì sàrà ó di tẹni ẹlẹ́ni gbogbo ilé gbàgbàrà ó di tẹni ẹlẹ́ni ṣé nǹkan táwọn ọ̀pá tiẹ̀ máa fi ilẹ̀ làwọn torí ẹ̀ mẹ́mí ẹ̀dá ẹgbẹ́ wa lọ sí ṣáà ní kúò láyé ìmọ̀ ni àwọn ayé kúò sí ẹ àwọn tó jẹ́ ìwé ẹni rẹ àwọn ẹni rẹ àwọn èèyàn ọlọ́run tí wọ́n wà láyé ìgbà kan tó ti láyé rí ṣáàrin wọn pé wọ́n kúrò láyé ìgbẹ̀yìngbẹ̀yìn ni jésù dà ànábì mọ̀ọ́mọ́ làṣàlẹ̀ ń dà musa moses dà fìlíàrùn tó ní gbogbo ẹ̀ tó láyé tó lówó tó ní gbogbo ọ̀ǹdà gbólówà tádétádé ti tilẹ̀kẹ̀ tilẹ̀kẹ̀ lọ́rùn tí bàtà lẹ̀kẹ̀ lẹ́sẹ̀ tàtùkẹ̀rẹ̀ lọ́wọ́ ó padà rìsùn mi gbẹ̀yìn ni ilé ìfìyẹwà ẹ̀kọ́ ló jẹ́ wọ́n lọ́mọ kì í gbápẹ̀lẹ́ ẹ̀yẹ ẹ̀kọ́ ṣàṣọ̀dá ṣé báwa náà ti ráwọn tó ní lánàá kódà àwọn kan wà tí wọ́n ná dáadáa tó fi ṣọmọ aráyé lóore gbogbo lọ́wọ́ wà gbẹ̀ngbẹ̀ Awólọ́wọ̀ dà Abíọ́lá tí gbogbo apariwo yìí ẹ bá wo máa gbẹ̀yìn ẹ̀ in hundred years time èmi tún fún pé kó tún lọ hundred years kó tó ti lò in hundred years time ẹ máa wo ohun tó máa gbẹ̀yìn ó máa dìtàn gbogbo àlá máa padà dìtàn nígbà tá a wá mọ̀ bẹ́ẹ̀ kí la wá ń dààmú fún kí là ń fi èèyàn ṣòwò fún kí là ń mu ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ fún kí là ń dẹ́mi àwọn èèyàn légbodò fún. àwọn fúlàní tó ń gbà wọ̀nyàn pa káàkiri jẹ́ mọ̀ pé yorùbá náà lọ tún wọ́n tún lọ ra ẹ̀yà ara lọ́wọ́ wọn ẹ mọ̀ báwọn èèyàn lọ ra ẹ̀yà ara lọ́wọ́ wọn olóògùn ẹ wo ẹ má jẹ́ ká túṣu désàlẹ̀ kòkò kí ló dé ayé yóò le tó báyìí ayé yóò le tó báyìí rárá ayé yóò ń ṣe àwa àlọ kì í ṣe ibi tá a máa wà máa yà tí tí tí tá a rò pa ní kú òǹbẹ máa máa kú òǹjọ kan bàbá mọ bẹ́ẹ̀ jà lọ ayé jẹ́jẹ́ jà lọ ayé jẹ́jẹ́ Ọlọ́run á ṣe dáadáa fún wa o máa fi yín lẹ̀ pẹ̀lú fídíò Oríyọmí Hamzat kẹgbọn kan tóun náà fẹnu ara ẹ̀ sọ tóun ní ọṣẹ ọlọkà ṣe gbẹ̀yìn tẹ́ bá wù lẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n máa fàsìkò yìí sọ fún yín pé tẹ́ ẹ bá ti subscribe sínú channel wa yìí ẹ gbìyànjú kẹ́ ṣe bẹ́ẹ̀ èmi náà láláwìyé adébáyọsà àbúrò ọmọ bàtíṣà lábẹ́kúta agbèmí ṣetán o orin ìlú àró àlùkò ṣetán orin ìlú òsùn lékèlékè mi ṣetán orin ìlú kẹfọn ẹ jẹ́ ká tó jọ pàdé nígbà míì tí n bá tún ti rí kókó míì láti wá sọ á gbé wá sójú ìwòran yín tẹ́yìn náà sì gbọ́ ní agbára Ọlọ́run mo wá fàsìkò yìí ṣe ládùú àpòjú tẹ fi wò mí ò ní fọ́ etí tẹ sì fi gbọ́ mi ò ní di lágbára Ọlọ́run tó títí tá a tó fi pàdé láyọ̀ jàre èèyàn mi ẹ káàbọ̀ máa fẹ́ sọ̀rọ̀ nípa Timothy justice for Timothy mo lè ká analyze àwọn nǹkan kan tí mo bá kọ tí mo fẹ́ sọ tí mo bá kọ àwọn headlines yẹn tán ó ṣeé ṣe kí ó sápamọ́ ká má rí tó bá ti pọ̀ jù ni mo ṣe rọra bíbẹ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n lé gbadé. Uh, ẹ̀gbọ́n Timothy káàkiri tó fẹ́ pa ìgbà tí mo sọ níjẹta tí mo sáré text ẹ̀ níjẹta pé wọ́n ti fẹ́ pa ẹ̀gbọ́n Timothy sí o mo sì sí o nǹkan bíi to ten ni mo mo post ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní uh, i'm becoming alarmist pé mo kàn kígbe pé uh, mo kàn wá máa fi wọ́n rẹ́rìn uh, because they don't know me because bí o ṣe mọ̀ mí pẹ̀lú ìtumọ̀ ṣe yìí you think uh, I'm, I'm trying to uh, build my page or what? I, my page has come to stay before now. So me will build the page. Me will lè fi kú your kan tí wọ́n ń sunkún nílé wọn kí catch form. Mi ò lè fi kú èèyàn kan tí wọ́n one, sunkún nílé wọn kí n máa fi wò pé mo fẹ́ fi mo ọlọ́run tó dẹ̀ dá èmi pẹ̀lú ìmọ̀ tí wọ́n fi kọ́ wa ni pé you shall be judged according to your intention not what you are doing wọ́n yẹ pé intention mi ni kí Timothy rí ìdájọ́ òdodo kí Timothy má kú dànù kí àwọn ritualist tó ń pa àwọn èèyàn káàkiri kọ́wé máa tẹ̀ wọ́n kọ̀ọ̀kan wọ́n sọ pé intention mi nìyẹn ọlọ́run á fi dá mi lẹ́jọ́ náà tó wà lè jẹ́ pé mo kàn ń kígbe lásán bóyá mo fẹ́ ba ẹnìkan lórúkọ jẹ́ mi ò rí Adédoyin rí láyé mi àpàdé rí kò mọ̀ mí mi ò mọ̀ ìgbà tó rẹ̀ ṣẹlẹ̀ picture náà mo ti rí mi ò rí rí báyìí Timothy mi ò rí rí títí tó fi kú mi ò mọ̀ mi ò mẹ́bí wọn mi ò mẹ́lẹ́fẹ̀ẹ́ But the question is, is it until they pay us? Is it until we are commissioned to do a job? Is it until we collect money? lọ́wọ́ àwọn èèyàn ká tó lè ṣe the right thing ṣódìgbà tá a bá ń gbowó ká tún ṣe tó tọ́ ni ká máa gbowó lọ́wọ́ yín ká máa pe ajá lọ́bọ ká máa sọ fáwọn èèyàn pé tẹ́ ẹ ṣe dáa nígbà tí ò dáa wọ́n ti ní kí eégún wọlé kájá má gbó gbogbo ara jákọ́ ló lè gbà á Oríyọmí Hamzat lè mí jẹ́ ẹ lọ Google ẹ lọ wo ẹ lọ wo ẹ lọ wo àti máa ṣe bọ̀ mi ẹ lọ wo orí yẹn tí mo jẹ́ ẹ lọ sí Oríyọmí Hamzat rescue mission lórí eh, eh, YouTube ẹ wá sórí page orí mo ń wà comfortable ìsìnkú tó ṣe ń bú mi yẹn pàṣẹjù mi pọ̀ jù yẹn inú mi ń dùn that is Oríyọmí Hamzat for you ìjà Timothy kọ́lá ọkọjà ọ̀lẹ̀ kọ́lá máa jà kan yìí a tún máa jà ní Adédoyin kọ́lá kọ́ máa fèsì ọ̀lẹ̀ kọ́lá máa fèsì kan yìí a tún máa fèsì ní èmi ti fèsì sitting governor tó máa fèsì sitting governor ah ẹ tó fèsì torí kó dì pẹ̀lú mi náà ni ó dẹ̀ dì pẹ̀lú mi i'm still i'm here àdè padà ríra wa tó parí ìjàgbá tó kó tó di pé ọlọ́run mú babu baba lọ kó fún oríjì wọn so what's my business with eh, èèyàn kígbe emotion kíní kan ìyẹn kó máa jésì fún àwọn tó ti gbowó tán àmọ́ tó fẹ́ ṣe now number two ẹ̀yin bloggers ẹ̀yin bloggers throughout the world I am begging you I am begging you I am begging you you see nítorí pé àwọn èèyàn kan wọn mọ pàtàkì bloggers wọ́n ń fẹnu àtẹ́ sọ̀rọ̀ àwọn bloggers àti nítorí àwọn bloggers kan tó jẹ́ pé bóyá àtijọ́ àti mu wọn wọ́n fi kọ́ síbẹ̀ tó sì jẹ́ pé wọ́n ọlọ́run sì kẹ́ wọn bẹ̀ bóyá ẹni tí wọ́n ti búrí àbẹ́ni tí wọ́n ti gbé àṣírí ẹ̀ jáde rí tó bá fẹ́ sọ̀rọ̀ bloggers yóò máa sọ pé èèyàn burúkú ni wọ́n kò ṣe ẹ má jẹ́ ká gbà ẹ jẹ́ kí the whole mọ̀ wípé we are the we are the uh, we are the instrument of change ẹ jẹ́ kí the whole world mọ̀ pé we can move the mountain we can change so many things in Nigeria we can correct so many wrong we can do it please ọlọ́run fúnra rẹ̀ ló dé social media ládé tó ní máa wò throughout the world kó di ayélujára do me this favour please please Ah, mo gbọ́ nípa blọ́gà kan tó sọ mo bẹ̀ ẹ jẹ́ kí a wà analytical in our discussion on this matter of Timothy and ẹ má jẹ́ ọ̀rẹ́ wa ẹ má jẹ́ ọ̀rẹ́ wa o mo ti ń observe pé kíní ẹ ti ń wálẹ̀ ó ti fẹ́ máa rẹ àwọn èèyàn kan ẹ má jẹ́ ọ̀rẹ́ wa o ẹni tó bá forí ti dópin náà ó gbàlà o èmi ń sọ fún yín lẹ́ni again mo tún ń sọ fún yín mo tún mo tún wà fáàmì wípé the autopsy report tí mo sọ fún the other time títí tí àwọn ọlọ́pàá fi gbé jáde lè mọ̀ sọ autopsy report have found it that wọ́n fi nǹkan gbá Timothy lórí ni wọ́n la nǹkan mọ́ lórí ni mo dẹ̀ tún sọ fún yín pé kì í ṣèèyàn kan ló pa Timothy wọ́n pọ̀ tí wọ́n kì í mọ́lẹ̀ tí wọ́n sì ń dín pẹ̀lú ẹ̀ títí tí wọ́n fi gbà tí wọ́n fẹ́ gbà títí tí wọ́n fi yọ tí wọ́n fẹ́ yọ títí tí wọ́n fi gbé tí wọ́n fẹ́ gbé ẹ̀rì mú tó bá wòye bẹ́ẹ̀ wọ́n lè gbà wọ́n lè gbé wọ́n lè yọ ṣùgbọ́n kí ni wọ́n gbé nígbà tí ọlọ́pàá bá gbé jáde wọ́n sọ fún yín kí wọ́n yọ nígbà ọlọ́pàá bá gbé rìsọ́ọ̀tì jáde wọ́n sọ fún yín ṣùgbọ́n èmi mọ̀ pé ńṣe ni àwọn kan di tìmọ́tì òun tí ń jà pàpà kókó ọ̀jàgùn títí tẹ̀mí fi bọ́ lára ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín Timothy jagun títí títí tẹ̀mí fi bọ́ lára ẹ̀mí kò kú wọ́rọ́wọ́ ó jagun títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ ni now báyìí ni autopsy ṣe lọ ní ọjọ́ tí wọ́n fẹ́ ṣe autopsy àwọn oníròyìn wà ń bẹ̀ wọ́n kúnbẹ̀ fọ́fọ́fọ́ mi ì ní máa kà á àwa náà wà ń bẹ̀. Hmm ẹni tí mo jókòó tì ń jọ náà tí ò bá jẹ́ pé òun ni leading counsel fún Adédoyin ajẹ́ kan nínú wọn ó bọ́ọ̀lù lọ́jọ́ tá à ń sọ yìí wípé ó ti sú òun torí bí ṣe ń yọ lọ́tún tí ń gbé fèkì wá là ń kọ́nà ẹ̀ bí ṣe ń yọ ń bí là ń kọ́nà ẹ̀ but fortunately for us and unfortunately for him kò mọ̀ páwa ló ń jókòó tì í kó mọ̀ páàlù ó jókòó tì ó sọ àwọn ọ̀rọ̀ kan sí wa lọ́wọ́ ọjọ́ náà lọ́jọ́ tá à ń sọ yìí nígbà tí wọ́n wọlé a rí òkú Timothy wọ́n gbé kọjá lẹ́gbẹ̀ẹ́ wa kan tó sọ pé káwa kan wọ́n wọlé kí ó jẹ́ pé ẹ̀gbọ́n Timothy nìkan ní ó lọ́jọ́ tá à ń sọ yìí pathologist tó represent àwọn ẹbí Adédoyin wà bẹ́ẹ̀ ìyẹn pathologist tó represent Adédoyin tó ní hòtẹ́ẹ̀lì lọ́jọ́ tá à sọ yìí pathologist tó represent family Timothy àwọn náà wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní kí ẹ̀gbọ́n Timothy ó wá identify òkú àbúrò rẹ̀ ó rí lóòótọ́ ó ló kú àbúrò òun ni ó fẹ́ máa sọ fún wọn pé báwo ni bí rẹ̀ ṣe rí báyìí sẹ́yìn náà rí bí sẹ́yìn náà rí bí ọrùn ẹ̀ sẹ́yìn náà rí bí ẹsẹ̀ sẹ́yìn wọn ni kó jẹ́ káwọn òṣìṣẹ́ àwọn ó dẹ̀ kúrò mẹ́ẹ̀ tomijé tomijé àwọn dókítà pathologist wọ́n bẹ̀rẹ̀ ṣe wọn nígbà òdi bí ọwọ́ alẹ́ tó ń lọ bí ọwọ́ aago mẹ́fà àwa kò ní akó ń bẹ̀ à ń bọ̀ ń bàdàn a ń retí pé rìsọ́ọ̀tì ó jáde rìsọ́ọ̀tì ó jáde ṣé ẹ mọ̀ pé nígbà tí autopsy ti ń lọ ni controversy ti wà láàrin pathologist Timothy and family Timothy àti pathologist family Adedoyin of which they need a senior officer a senior professional that will intervene at the end of the day two of them concluded torí wọ́n ń yẹ ẹ̀yà ara rẹ̀ wò wọ́n sọ eléyìí nǹkan báyìí ló ṣe eléyìí nǹkan báyìí ló ṣe eléyìí nǹkan báyìí ló ṣe they concluded on some I mean outcome of the autopsy and the report was written signed of course already yìí ti involve ọlọ́pàá ọlọ́pàá lókù tí wọ́n gbé fún torí pé lọ́jọ́ náà náà àwọn ọlọ́pàá náà wà mẹ́ ọlọ́pàá ló dẹ̀ ṣe investigation lọ àwé òkè ọlọ́pàá ló dẹ̀ ṣe investigation lọ ṣé bí autopsy report náà ni ó jẹ́ kọ́lọ́pàá tẹ̀síwájú nípa investigation ó dáa sórí yọmí ni wọ́n máa gbé autopsy report fún ṣebí tèmi bá gbà ṣebí mi ò lọ gbé fọ́lọ́pàá náà ni torí àwọn náà ṣe investigation wọn lọ èmi lè ṣe investigation tèmi kí mi máa mú report wá bí kí n máa fi béèrè àwọn kankan but mi lè arrest investigation ọlọ́pàá náà fi máa máa arrest wọ́n á dẹ̀ máa ṣiṣẹ́ lọ ọlọ́pàá ṣe investigation wọ́n gbé report wọ́n gbé fọ́lọ́pàá wọ́n gbé report family Adédoyin ọlọ́pàá lóun náà gbé fún but they must be aware kí ló jáde wọ́n gbọ́dọ̀ sọ fún wọn àrí pathologist àwọn Adédoyin àwọn Timothy mọ́ wọn ló ti travel ìbéèrè àkọ́kọ́ tá àkọ́kọ́ béèrè tí mò ń sọ jù ní ni pé ìgbà tí pathologist àwọn adédoyin àwọn Timothy ti travel ló ti yẹ kẹ́ ẹ mọ̀ pé smart person ni àwọn ìdókùkù lájà ìdúnmọ̀húrú mọ̀húrú mọ́ nìkan lè ti máa ṣẹlẹ̀ tí ò sì fẹ́ fojú kò fẹ́ káwọn ọmọ òun fojú sunkún òun báyìí kò fẹ́ kíyàwó òun dopó gbà tó débi tó lọ Eh, rìsọ́ọ̀tì tí wọ́n ṣe ẹ̀dìsọ́ ọlọ́pàá tí wọ́n jọ sáyẹ̀nsì láti hospital tí wọ́n ti lọ ṣe ó wà lọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn lọ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wọ́n pàápàá jùlọ lábùjá tí wọ́n wà báyìí ẹnu iṣẹ́ ìlú ọlọ́pàá wà o nígbà tí mo sọ̀rọ̀ autopsy díẹ̀ jù ní tí mo yan tíntínní tí mo ní wọ́n fọ́ nǹkan mọ́ lórí mi he died of trauma tí mò ń sọ̀rọ̀ nípa ẹsẹ̀ rẹ̀ wípé ẹsẹ̀ rẹ̀ ó ní nǹkan kan ò tó yẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ bọ́yọ̀ kan ni bọ́yọ̀ rọ̀ ni o bọ́yọ̀ kan ni o ẹ̀ gẹ́ẹ̀tẹ̀ tí mo sáà sọ nípa ẹsẹ̀ rẹ̀ lọ́jọ́ yẹn tí mo ní níbi ìtàn rẹ̀ tẹ́ bá rántí rìpọ́ọ̀tì kan immediately lọ́jọ́ kejì àwọn ìròyìn kan bẹ̀rẹ̀ sí ní gbé rìpọ́ọ̀tì míì autopsy report míì wọ́n ń kà autopsy report míì tí wọ́n ń kà ní tí wọ́n fi ń ṣe lídìí ẹ̀ ni pé wọn ò yọ páàtì kankan lára Timothy o àwọn tó sọ autopsy ti sọ pé wọn ò yọ páàtì kankan lára Timothy o rìsọ́ọ̀tì tó jáde ní wọn yọ pàtì lára Timothy o wọn lára rẹ̀ pé wọ́n ní fún rẹ̀ lẹ́pọ̀ wọ́n ní wọn ò lè rí torí pé ó ti ń jẹrà á lọ wọn ò ní mọ kinní kan wọn ò ní mọ kinní kan ìyẹn làwọn wá question tẹ́ ẹ̀ bá gbàgbé táwa bí wọ́n léèrè pé what do you mean pé kí mean. I want àwọn report yẹn làwa question wọ́n gbèrò yìnyẹn jáde àṣé ìgbà tó ń gbèrò yìnyẹn jáde ẹ lọ gbogbo ẹni tẹ́ ẹ bá rí òyìn ó yẹ padà lọ kà á tẹ́ ẹ bá rí kà ẹ rí i pé kò ní source wọ́n sọ pé from police headquarters wọ́n sọ pé from eh, state headquarters police state headquarters lọ́ṣogbo wọ́n sọ pé from ẹnìkan the news was just fabricated and it was published ó dẹ̀ lọ káàkiri so a lot of people started àwọn kan some people tán ti mọ̀ mí they started doubting the one I published. What for? fọwọ́ lẹ́yìn báyìí àdán forí kodò ó dorí kodò òun ò sí ẹyẹ kí ló ẹ̀ ṣe wo sọ́ọ̀sì níwùsì gbogbo àwọn tèmi sọ ojú mi lẹ́ rí ẹ̀ ń wò èmi live and direct àwọn ètè mi sọ you can quote me kí ló dé tí àwọn news ti bí ẹ ò ní source ní tó ṣẹlẹ̀ nìyí wọ́n lọ fabricate wọ́n sponsors news yẹn kí news yẹn máa lọ káàkiri láti fi pa èyí tó jẹ́ real autopsy mọ́lẹ̀ kí wọ́n wá ṣẹ́tù ọlọ́pàá kí wọ́n wá gbé tiwọn tí wọ́n ń sọ yẹn wọlé kọ́lọ́pàá wá pa real autopsy report kọ́lọ́pàá wá pa mọ́lẹ̀ but fortunately for us Nigeria police force because you do this for Nigeria because you do this for the family of Timothy because you do this for helpless citizen oh my God ẹ̀yin nu Ọlọ́run ẹ máa wà rárẹ tó lọ́wọ́ dànù ayé yìí lọ́wọ́ tẹ́ ṣe àfààyè lọ́nà mi ṣé mo pé tí IG said is interested in this case ẹ tí wọ́n tún wá gbé kéèsì fún ayé yóò ní bàjẹ́ o so gbogbo plan yẹn làwọn ti parí torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dí tí wọ́n fi gbé fake autopsy report jáde autopsy report ti dé ọ̀dọ̀ ọlọ́pàá hospital sáyẹ̀nsì tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo sọ fún yín pé ah oh my god tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo sọ fún yín pé ilé ẹjọ́ tí wọ́n ń pòyì pé kán release Adédoyin kán release Adédoyin àwọn ibì kan bẹ tó yẹ pé Adédoyin fúnra rẹ̀ ló lè débẹ̀ tọ́rọ̀ yóò fi dàrú tó yẹ pé tó bá ti débẹ̀ àwọn ọlọ́pàá tá a ní wọ́n ń ṣiṣẹ́ ìgan ọwọ́ wọn máa wà táì wọn àní lè ṣe nǹkan kan mọ́ reason nìyẹn tí wọ́n fi ń pòyì ilé ẹjọ́ pé kán release Adédoyin kán release Adédoyin a criminal offense of that matter that has generated international uh, interest. Ẹ kàn sá lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀ pé kí wọ́n fi ilẹ̀ mọ́ ẹ lọ́lé o. Individual woman right o. Criminal tí wọ́n investigate ẹ̀ lọ́wọ́ gbogbo right ẹ̀ no sorry ẹni tí wọ́n investigate criminal offence lórí ẹ̀ lọ́wọ́ mi ti pè criminal ilé ẹjọ́ lẹ́nu ẹgbàá o ẹni tí wọ́n investigate criminal offence lórí ẹ̀ lọ́wọ́ kò ní total freedom like every other woman being again you are under investigation my dear brother once you are under investigation submit yourself for investigation until the truth is revealed ó sì wá di pé à ń sá lọ sọ́tún à ń sá lọ sósì à ń wẹ́ni tí wọ́n mọ̀ à ń wẹ́ni tá a mọ̀ bọ ilé ẹjọ́ dìnáì rẹ̀ ní bẹ́ẹ̀lì ó kàn ní kí wọ́n mọ fún láǹfààní kó máa gbà tọ́jú ni àwọn tó ní diabetes ẹ̀ lọ́wọ́ alágídí bí wọ́n ṣe pọ̀ tó àwọn tó ní hypertension ẹ̀ lọ́wọ́ wọn léléwé ran àwọn tó tó tó tó ẹlòmíì ti ní stroke tó wà lálágbọ̀n what are you telling me nígbà tó yẹ pé ẹ̀ṣẹ̀ rẹ kì í ṣe civil offence o ò ní civil case criminal ni kéèsì ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ó dẹ̀ mẹ́mí èèyàn lọ́wọ́ ah, ah. wọ́n máa tọ́jú ẹ̀ńbẹ̀ yẹn náà ni lọ́ọ́ máa gbógun àbáwọn àtọ́ láàforí gbé àfẹnugbé lẹ́fẹ́ lò ní ajá pé oògùn náà ni ká máa tọ́jú yín bẹ̀ yẹn ṣé kìí pé ṣíṣubúrú lẹ tòṣo gbóńjò ní ẹ̀rá ti script ni kíkiní ò lè work nítorí ìtafẹ́ṣe náà nìyẹn tá fi ṣubúrú lẹ lóṣogbo ń gbà yẹn tani wọ́n slum kó tó di pé wọ́n gbé wọn lọ sí Àbújá kí plan lè ó lè work náà fi ṣubú gbà yẹn ilé ẹjọ́ nínú tẹ́ẹ̀bá gbàgbé pa àti sọ yẹn now èyí wá mú nígbà tí yẹn ò work mọ́ the next thing tẹ́lẹ̀ ṣe ni pé ẹ tún wá bọ́ sórí media ẹ tún sponsor news ẹ fẹ́ create sympathy fún Adédoyin pé ilé ẹjọ́ ni wọ́n fi lẹ̀ o ọlọ́pàá àwọn ọlọ́pàá ò jẹ́ kẹ́ ẹ rí o àwọn ọlọ́pàá ò filẹ̀ o àwọn ọlọ́pàá ò ṣe kinní kan o àwọn ọlọ́pàá ò ṣe kinní kan o ẹ fẹ́ ẹ fẹ́ sọ ọlọ́pàá lórúkọ burúkú bẹ̀ yẹn káwọn aráàlú mọ̀ pé ẹ òun náà sá ní right kinní kan ìgbàsílẹ̀ ẹjọ́ tí wọ́n filẹ̀ yẹn ẹ kí wọ́n filẹ̀ kinní kan ó bọ́ bẹ́ẹ̀ ṣe ń hun yẹn àwọn náà ti ń gẹ̀ẹ́tì àwọn náà dá padà fún yín pé kò lè work ẹ dá padà nígbà tí yẹn wà work ìrírú ẹ̀rí The next thing is for the family of Adedoyin to collide with the pathologist. Ẹ wá mú rìsọ́ọ̀tì míì lọ bọ́lọ́pàá pé ẹ̀yin ò sí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń kọ rìpọ́ọ̀tù ìtàn mú wáyé. Síbẹ̀ ẹjọ́ wà ń bẹ̀ ẹjọ́ examine um, corpse yẹn ni. Ibà ní ìjọ náà nígbà tájọ wà ń bẹ̀ ha ọlọ́pàá wà bẹ́ẹ̀ ẹ̀yin wà bẹ́ẹ̀ autopsy eh, pathologist Adédoyin Adédoyin eh, pathologist yín wà bẹ́ẹ̀ pathologist àwọn Timothy wà bẹ́ẹ̀ so what again lẹ́yìn tọ́lọ́pàá ti gba autopsy report èyí tí wọ́n wá kọ ká tí wọ́n kọ nínú news yẹn news tí wọ́n sponsor yẹn ó ní wọ́n wá lò ó ní wọ́n wá gbé lọ fún wọn lábújá pé ẹ̀ autopsy report ti tàwọn ní o àwọn ọ̀faramẹ́ tó wà bẹ́ẹ̀ o tẹ́ẹ̀tì mọ́ tó wà bẹ́ẹ̀ tó ẹ̀ faramọ́ you don't know ṣé ẹ ti mọ tó wà ń bẹ̀ tẹ́ ẹ fi faramọ́ ọ̀dọ̀ àtẹ́ ẹ bá mọ tó wà ń bẹ̀ yẹn kí ló dé tí ẹ proof àwọn professionals ẹgbẹ́ yín wrong nígbà tí wọ́n ń kọ́ tó fi wá jẹ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́pàá tán lè wá gbé mi lọ. and I want to put it to you directly sir ẹ̀yin ọlọ́pàá ayé yóò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí i. sure a report like that ò ní dá wá yóò mú PR lọ́wọ́ for you to have neglected that stupid PR, that bloody PR, God will reward you. He will give you more reasonable, tangible, and responsible PR in your life. A ti fọmọ ti yín náà. A mọ̀ pé wọ́n lè But let. jẹ́ kí lè jẹ́ minus one. Àwọn ọlọ́pàá ní ayé òkè. <laughs> Èwo lè mú bọ̀ yìí? Rubbish them out of their get out of here the autopsy report is there ẹ lọ bá àwọn ẹ lọ professionals ẹgbẹ́ go back to the hospital if you have anything against the autopsy tí wọ́n mú wá bá wa ẹ lọ fà lọ́dọ̀ wọn not here hospital ló mú autopsy wá gbàtí hospital ti mú wá yẹn hospital la gbé lọ tẹ ẹ bá mọ̀ pé ẹ̀rù gbàgbọ́ ní hospital gbà hospital ta lọ ẹ ti sọ tọ́ bá mọ̀ pé ọmọ ṣẹ́ ó ti sọ ibo ló wà gbà wọ́n kọ report get out of here. Thank you, Nigeria Police. Thank you so much. Kí ló tún wá tẹ̀lé? Àwọn ọlọ́pàá wá ní yes, arrest bẹ̀rẹ̀. Arrest bẹ̀rẹ̀. Nígbà tí wọ́n yẹ fáìlì wò, tí wọ́n yẹ wò, tí wọ́n yẹ wò, tí wọ́n yẹ wò, tí wọ́n separate àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n mú yẹn tí wọ́n separate èyí tó pèrè Manager, yẹn àfáà tó mú fóònù fóònù lọ yẹn tí wọ́n separate ẹ̀ pẹ̀lú receptionist tó gba two hundred thousand oṣù àtàwọn kan àtàwọn kan àtàwọn kan tí wọ́n mú wọ́n separate wọn wọ́n ṣiṣẹ́ bọ́lọ́pàá sí máa ṣiṣẹ́ wọ́n interrogate wọn differently wọ́n kó gbogbo ẹ̀jọ́ àwọn ọlọ́pàá yẹn wojú ara wọn báyìí yes iṣẹ́ bẹ̀rẹ̀ the case is becoming interesting now we need to make more arrests <laughs> we need to make more arrests how do we do it number one prime suspect tó tún wà ń bẹ̀ ni ọmọ abdulrahman ọmọ dr abdulrahman adédoyin tí wọ́n pè ní abdulrahim adédoyin tí wọ́n lò ní md hòtẹ́ẹ̀lì tí timothy kó sí tọ́wọ́ bá ba adédoyin tọ́wọ́ bá ba abdulrahim adédoyin gudugbẹ <laughs> ọ̀rọ̀ jàbọ̀ yóò tún ká àwọn míì òun ló lè jẹ́ káyé ọmọ bóyá bàbá àwọn gangan ló rán òun àbó nǹkan bí bàbá rẹ̀ ṣe lọ́wọ́ ń bẹ̀ sí òun ọ̀sọ̀ àwọn ọlọ́pàá wà wò pé àwọn lẹ́yìn tí sáré sọ sókè sáré fún ó rìlíìsì Adédoyin yìí yóò bá kéèsì jẹ́ o àwọn olè rìlíìsì ẹ̀ àwọn ọlọ́pàá náà lọ sí kóòtù wọ́n lọ gba ọ́dà wọ́n lọ gba ọ́dà láti detain Adédoyin sí custody wọn pending tí wọ́n fi parí investigation àwọn ọlọ́pàá náà lọ gba ọ́dà láti dá Adédoyin dúró ní custody wọn tí investigation fi parí thank you sir so tẹ bá lọ gba ọ́dà court àwọn náà ti gba ọ́dà court tẹ bá lọ ilé ẹjọ́ high court ni àwọn náà ti gba ọ́dà nítorí kéèsì yẹn àwọn nǹkan tó ń tó jẹyọ jẹyọ jẹyọ tí ọlọ́pàá gbé síwájú adájọ́ tádájọ́ náà lẹ́jẹ̀ látó fúlò láàrin tádájọ́ yẹ̀wò báyìí lóògbé no no no no no no no no àgbọ̀dọ̀ yìí ìṣòro yorùbá ẹ̀ parí investigation yìí ẹgbà ẹ lọ dìtí ilẹ̀ sọ̀dọ̀ yìí tẹ́bi parí investigation so à ń sáré sókè sáré sódò lọ kí wọ́n release ẹ̀ ní ọ̀wọ́ọ̀kì mọ́ ọlọ́run ṣeun finally a lọ ṣe tá a fàdédoyin gún o bọ̀sẹ̀ wá rí o àbájá o ìdájọ́ òdodo la fẹ́ lórí Timothy àdẹ̀fẹ́ káwọn èèyàn kan máa sáré sọ́tún sáré sósì orin olówó ṣe ohun gbogbo tán tẹ̀ ń sọ afẹ́kẹ́ mọ̀ wípé orin yẹn ọ̀kan lọ́mọ́ lọ́wọ́ tá a wà yìí àfi káàrí lẹ́tọ̀ọ́ ìdí nìyẹn sáà fi yarí o wípé dandan lá àfi káàrí ìdájọ́ òdodo lórí Timothy ẹ wá gbọ́ mi gbogbo èyí tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí iná ti jó lórí kókó iṣẹ́ ti bẹ̀rẹ̀ report autopsy tó wà lọ́dọ̀ ọlọ́pàá mi ò rò pé ó ní ká gbé Adédoyin eh, eh, Timothy travel out mọ́ ó ti reveal òdodo tó pọ̀ dáadáa mi ò rò pé ó ní ká gbé Timothy travel out mọ́ àwọn ọlọ́pàá ti wá inform ọlọ́pàá Nàìjíríà wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti involve immigration wọ́n ti involve Interpol ẹ̀yin náà ń wàá ju picture